إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون lórí àwọn ìwà tó kù díẹ̀ káàtó tí wọ́n wù àti bó lọ́lọ́bá ṣe bá wọn wí àgàgà àwọn tí ọlọ́bá rán wọn ànẹ́bẹ̀ ọlọ́bá sí àti sí máa ní ní àpèjúwe burú Yusuf ní àyà gbẹ̀yìn ọlọ́ba ń sọ ìdí tó fi ń sọ̀tàn fún wa ọlọ́ni ìlàbọ̀dẹ̀ká nàbí kọ́sọ̀sì ibratun lórí làlìbá máa ká ọlọ́ba ní ń bẹ fún yín látara àwọn ìdàdá ń sọ ìdáwọn ànábì ọlọ́run ń sọ fi kọ́sọ́ sí ìrìnrìnrìn tó lè ulé lálbà ọlọ́rin gbogbo dàdá ń sọ fún ike ṣe káka máa ń gbọ́ ká máa fi dírẹ́sì ọpọlọ nìkan káka máa ń gbọ́ ká máa gbá ọlọ́run níbẹ̀ ní abẹ́ rẹ̀ àwọn tí a bá pè tán pé ẹni ni wọ́n látara àjẹnire wọn bá ṣe bá wọn lòrè ajẹnire ni àwọn tàbá pìtàn fún yí pé àwọn ẹni ẹni ibi ni wọ́n wọ́n àgbà wọn náà bá gbọ́ wọn níwà rẹ̀ àwa náà fi ìyà jẹ wọ́n kẹ́ẹ̀lì májọ na ni ọlọ́ni máa káàrà àdílà ìtara ìtàn àdùkwá ní ìsàgbélẹ̀ rọrọ kígbẹ́ àlùkò àrìnà àti ṣe fíìlì mùdọ́rì yòfíìlù ìsìmùràrí yẹn gbogbo ìgbà ní bàbá wọn lékún sí àwọn abẹ ọlọ́ọ̀ba kó fa wọn nàbí sí ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn dáadáa nàbí sí sẹ́ẹ̀mọ̀tán ni alámiyàrá want. ìjìmá mọ́ ọ̀jẹ́ kan ẹran kọ̀kọ́ náà ni ní ìjìmá sakọni Yorùbá ní ẹjẹ́ apá ìjì hàn jì ẹjẹ́ apá ìjì hàn jì kí ìjìmá mọ́ ọ̀jẹ́ kankan ìjìmá mọ́ ọ̀jẹ́ kankan ọlọ́run àti ẹ̀jì lọ ńgbà jásẹ̀ bárabàra apá wọn sánmà ń rọ rere odò odò rẹ ni wọ́n á pẹja bọ́sì wọn wọ́n á jẹ tó wù wọn wọ́n á mu tó wù wọn wọ́n á rìn pẹ̀lú àlàáfíà. fàhálàkìnàhùn bìdùnú bìhìm. ṣùgbọ́n apá wọn rún látara ẹ̀ṣẹ̀ wọn ni látara ẹ̀ṣẹ̀ wọn. bìdùnú bìhìm. irú ẹ̀ṣẹ̀ yìí náà ń dá yìí èèyàn ní pati tẹ́ fi lé pọtí tẹ́ ń pelére tẹ́ ẹ̀ ná owó nàkúnà tí wọ́n máa já bẹ́ẹ̀lì owó sì máa dà sí eré lórí lórí à ọlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ tẹ̀ ń dání o ẹ̀yin ẹ̀yin ẹ̀yin oníṣìnà ẹ̀yin ọkọ̀ àṣẹ́wó àgàyí tẹ̀wà ń kó a ní òtẹ́ ẹ̀yìn lẹ́wà ẹ̀yìn pé kẹba yìí wọ́n àwọn tẹ́ ma bá sùn ọlọ́pọ̀ tó jẹ́ pàmọ́ rẹ̀ torí ẹ̀ṣẹ̀ wọn ní tó wá gbé àwọn èèyàn méjì dílé yìí wọn century upon century ìbọ́lọ̀ lọ́dá yàn tí è bá ṣe àdúrà ní Muhammad olóhun ọ̀fẹ́ kí Ọlọ́run bá pa ìjọ ohun ìjọ gbẹ̀yìn rẹ̀ bó sì pa àwọn ìṣòkú rẹ̀ àwa yìí náà bá ti parẹ́ látara wọn wà kí wà tí ń bẹ láàrin wà lẹ́nu ṣe bí ọ̀rọ̀ à ń ṣòwò lásán ká mọ yẹrin ni jẹ lọ́dún rẹ̀ pa àwọn àjọ ànábìṣẹ́ ìbùnú òwò lásán ìjàmbá ń di òwò lọ́tọ̀rí ẹpa wọn tí bá sọ̀tà àwọn ànábì lóòtù fún yí àwọn ìjọ ẹ̀ ṣe bí ìwà burú kọkùnrin àtọkùn máa fẹ́ra wọn kóbìn àtọkùn máa fẹ́ra wọn kí wọ́n máa dáná kí wọ́n ní àwọn klọ́ọ̀bù oṣù jẹ́ ní ìṣèbàjẹ́ èwo ní òsílà ní wọ́n bẹ̀lẹ̀ ni

àwọn míì ń bẹ oyílẹ̀ wọn po ní àwọn míì ń bẹ wọn wọlé ní oníkìlẹ̀ gbé wọn mi mi ò fẹ́ yẹn ìyẹn ní ìyẹn ní iyì àti àforíjì náà tó ń tọrọ torí pé abúlẹ́nu Abbas ó lọ ń bẹ fún ìjọ ànábì àmà náà ni àmà náà ni security méjì ó ní ọlọ́ọ̀bá sì kí ọjọ́ ànábì pẹ̀lú síkọ́dù méjì ó sì mú yẹn inú suratul Anfal Quran chapter 8 ibẹ̀ ní abúlẹ́bùnú Abbas ló ti mú yẹn ìgbàtọ́lọ̀ ọba àníkọ́lá tó ń sọ ọ̀rọ̀ ànábì fún wa ní ayé se ìmì ọlọ́wọ́ bá tó kí wá bínú kí n pa wọn rún tó ń síbẹ̀ láàrin wọn ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun bákanáà wọ́n lọ́pọ̀ nípa wọn rún nígbà bá tábà ti rí wọn jẹ́ ń tọrọ àforíjì hmm. bọ́lá ibn Abbas ó ní hada amanat li ummati Muhammadin ó ní security nu security méjì fújọ anábì ṣùgbọ́n tó má nàbí kó ọlọ́kọ̀ ti lọ ọwọ́ àkù kan kí ló kù. àkàrà ọlọ́run àzìláhùn wà hùn yẹ́sà òfin. ó kù ẹsẹ̀ kúrò mọ́ àánú mi ti fi lé alẹ́ nu pé tá a bá ti kírun tán ẹgbẹ́ sàlámù alẹ́kùn warahmatullah sàlámù alẹ́kùn warahmatullah ó ní òsín kata gbọ́dọ̀ kọ́ wíjú ẹsẹ̀ kúrò mọ́ ẹsẹ̀ kúrò wá ń wí ẹsẹ̀ kúrò mọ́ àwọn إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون تبا تبا نبي آتي مسلم كفرين يو àfáà ní umar anabi ìran méjì ní umar anabi ọ̀nbẹ ummatul ijaba àwọn tí ànábi pè tí a dánábi lóhùn tí a jẹ́ mùmínì umẹ̀ náà ni ó sì ń bẹ ummatu dáwà àwọn tí ànábi pé ti wọ́n dá lóhùn tí wọ́n gba ànábi gbọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí ìjọ ànábi náà ni wọ́n ẹwà máa sọ fún náà ní tí ìdàlìkámà gbogbo àníjọ ànábi gbogbo lẹ́yìn ìgbà tí ànábi ti lọ tó ti dé tó ti lọ ọgbàgbọ́ ọgbàgbọ́ anta um, min ummati wa min ummati bí wọ́n sí ń jẹ́jọ́ ìlú náà jẹ́jọ́ ẹ̀ ṣùgbọ́n yàtọ̀ ni pé àlẹ́ min ummati lè jábá aw min ummati da'wa sínú àtọ́gbọ́ ànábì tó tẹ̀lé ni àbá àtọ́gbọ́ ànábì tó sórí gbogbo iná nìjọ ẹ̀ tó bá dàdì kí á mọ̀ gbogbo iná nìjọ ẹ̀ kálukú sì gbẹ̀san Fariqun fil jannati wa fariqun fis sa'ir. Bíláàlì fil jannati wa fariqun fis sa'ir. Àwọn àjọpọ̀ ìjọ àlìjánná, àwọn àjọpọ̀ ìjọ iná, ìwòlọ́fẹ́ jẹ́ ń bẹ̀. Yọ lọ́hùn, ìjọ àlìjánná wà fẹ́ jẹ́ o. Òun náà ló já jẹ́ o. Tó rẹ̀ láfi gbà ẹgbọ́, tó láfi ń gbáwẹ̀, láfi ń dààmú, tó sàká, tó rẹ̀ láfi mutí, àwọn tí wọ́n jẹ́ ìyàwó wa lórí náà fi múra dáadáa ní wọn fi rìnrìn kúrin lórí fi ṣe ṣekúṣe lọ́lọ́run ìjọ àlìjánà kò sí wa o wọ́n sì bá níjọ ọmọ náà náà tó dìde eléyìí ọ̀kan náà àwọn àfáà wa sọ fún wa ó ní ìnàlẹ̀ àsáàsà rẹ̀ awwal libina mujtama ìwàlẹ̀kàlẹ́ àkọlẹ̀ fọ́ọ̀dẹ̀lá ó ní ẹlọ́rẹ̀ mà pé gbogbo àwùjọ rere tá a bá fẹ́ gbé àwùjọ rere kalẹ̀ ó ní ẹ mọ̀ yí pé gbòǹgbò àkọ́kọ́ tí àwùjọ rere dúró lórí òun náà ni wọ́n ọmọlúwàbí lẹ́nà mìkìyànsà sọ́ọ̀dẹ̀kọ́ alẹ́dì ìdùkọ́sù bí i kùtùwádù ṣòhùbí wọn àdáàdì lùkùnmán wọn mìkìyànsà lùkùnrùkì ó ní ẹgbẹ́ lọ́rẹ̀ mọ̀ pé òsùnmọ̀ òdodo tí a bí ṣe òṣùwọ̀n ìgbésẹ̀ wo ni àwọn orílẹ̀-èdè ń gbé kí ni ìdàgbàsókè àwọn orílẹ̀-èdè yìí ó ní tí jẹ́ òṣùwọ̀n rere tá a àwùjọ àwùjọ rere ni ó ní náà ni alìmìkìyàsó alìkúlùkì alìmìkìyàsó alìkúlùkì òṣùwọ̀n ìwà òṣùwọ̀n ìwà gbogbo jíjọ́ nílẹ̀ ayé tá a bá ń sọ̀rọ̀ ó lè rere ní lọ́dọ̀ àwa mùsùlùmí ábíẹ́ lérí kí ló sọ wọn rẹ̀ gẹ́ẹ̀sẹ̀ ìdàndán wọ́n dàgbàsókè wọ́n ṣe plane ni ìdàndán ni ìdàndán ni ìdàndán ni ẹ torí pé tí a bá ti sọ náà bá ní sọpọ̀ tí ti sọ àbí France mo Canada mo Italy mo Britain ẹ̀rí gbogbo olú tá a máa lọ yẹ tá babadélé mo Dubai mo Qatar mo Saudi gbogbo a máa wá ròyìn tí ẹlòmíràn lànà jọbẹ̀ lè jàtọ̀ lọ́dọ̀ mùsùlùmí gidi kò nítumọ̀ a béèrè pé kí ni àṣẹ wọn pẹ̀lú Ọlọ́run kí ni àṣẹ pọ́gán pẹ̀lú ìwọ ìyẹn ló sùn wọn lọ́dọ̀ àwọn mùsùlùmí torí pé tọ́lọ̀ tó dẹ̀ gbé ànábì dìde nìyẹn ó ní innama bu'ithtu li utammima makarimal akhlaq ọlọ́ba ń gbẹ̀m dìde láti pé ìwà àpẹẹsàrọ̀ ọmọ ẹ̀dẹ́ nìyà hadhi gayatu risalati muhammadiyya sallallahu alaihi mo sọ fún yín àwọn tàbá ká tí a bàbá wa Qaradawi tí a kàmọ́ pè ní alìmánu wàlhayat alìmánu wàlhayat alìmánu wàlhayat ẹ̀rẹ̀ iman and life iman and life faith and life ẹ̀rẹ̀ bàbá ń sọ gbogbo bí wọ́n bá ti gbé ìgbésẹ̀ lórí nǹkan ọ̀bọ̀rọ̀ gidi tí a yọ tọ́lá ìtọ́mọlúwàbí ilẹ̀ ó ní

ìgbà tí ń kìlọ̀ fáwọn mùsùlùmí ọlọ́ba ń kìlọ̀ fáwọn mùsùlùmí ń bẹ́ẹ̀ pé ká má jẹ yòóyá ayé ọlọ́ni wà láyà kúrò nínú kàtàkọ́ lóko lẹ́ni iná káfọ́ pèlébé láàdì màtà òun kọ́lé fún màmá wa mú jahannam wàbí sálímàfí. láyà kúrò nínú kàtàkọ́ lóko lẹ́ni iná káfọ́ pèlébé láàdì. ọlọ́ba ní ẹ̀yin mùsùlùmí ìrànlẹ́ Muhammad ìrọ̀ ọmọnìyàn àwọn gbòkègbodò ìgbádùn tí mẹ́lá kèfèrí bọ́bá wù wọ́n wọ́n á fò wọ́n wà lọ́kọ̀ ojú omi ìmọ̀ ọlọ́mọ bọ́ wọn má jẹ́ kó tàn jẹ fún ẹ ìdàbọ̀dẹ̀ tó bá wọn lórí nǹkan ilé ayé má kó ìtàn jẹ bẹ́ẹ̀. màdá òun kọ́ ní. gbogbo ẹ̀ ìgbádùn díẹ̀ ni. ń má máa wá òun jà á ná. lẹ́yìn náà ibùdó sí wọn náà ní jahannama. wàbí ìsálìmí ha. ìzálẹ́mìhàn tí a bàbá tí mọ̀ sọ ìbàbá wa kọ̀gọ́wì ó wá ń pé kò sí ń dé lè tí a bá ti sàfẹ́kù ìgbàgbọ́nú ọlọ́run àti ìwà ọmọlúwàbí ti Islam wa ó ní onígbàdùn náà mi ẹ kódà kọ máa dáńtà ẹ sì nígbà mi bẹ́ẹ̀ rẹ lómi mi ò gbádùn wọ́n wá bá wà pé àfá mi ò máa jẹ́ sẹ́mi gbogbo ọ̀sẹ̀ mo ti lọ wọ́n ti wà láì mi gbádùn kò gbádùn lóòótọ́ kò gbádùn bàbá ní ìlú kan bẹ jáǹpẹ̀ ní Sweden ẹ̀ẹ́dẹ́ bá béèrè ó ní ò sí ìlú tí ìjọba ti aráàlú bí láti tó bá ti wà nú oyún ìníwó ti máa san ó fún yẹ ma bímọ owó tá a máa san lọ́sítù bí kò ní san ọmọ ó gba owó jẹ́ bá ti bímọ tán wọ́n ó tún ra ẹrù fún yọ ọmọ jókòó wálé tí ọmọ yóò fi dàgbà owó ni gbogbo nǹkan ní ara níjọba sílì fi rọ lọ́rùn ṣùgbọ́n wọn wọn ayé wa máa sún wọn wọn wá ní àwọn fẹ́ kú wọn fẹ́ pokùnso wọ́n fẹ́ commit suicide wọ́n wá kú káàkiri ìjọba wá ṣètò wípé àdájọ́ máa kú káàkiri wọ́n wá kọ sẹ́ńtà fún kú suicide center ọwọ́ àwọ̀bẹ̀ ọwọ́ àfíìlì fọ́ọ̀mù mọ̀ fẹ́ kú lónìí ọwọ́ àtúsọ̀rọ̀ tó kú sẹ́yìn náà lọ fẹ́ kọ́ ṣọ́ọ̀kì ẹni kọ́ àbí kí nǹkan kan máa gbé ọ̀pọ̀ yìí ó dàbí gbé ọ̀pọ̀ yìí bóyì bóyì bóyì bóyì tàbí fẹ́ pokùnso kọ̀ọ̀kan fún ìtura yìí ó wà sáìn ó wà sọ́mìtì ẹ̀ tó pé wọ́n sàfẹ́kù ìwà ọmọlúwàbí wọ́n sàfẹ́kù ìbọ́dọ̀bàdọ̀ torí díẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí òṣùwọ̀n máa ń ìlú kọ̀ọ̀kan máa ń wọ kọ̀ọ̀kan òun náà níbo ní àfọlọ́ọ̀bá wọn sí níbo ni ìwọmọlúàbí wà ẹ gbọ́dọ̀ mọ̀ yí pé ìwọmọlúàbí ò lè lálàáfíà tí ó bá sí gbàgbọ́ bàbá wa Muhammadu Ghazali ní khulukul muslim ó ní dọ́àbìlì khuluk delilun ala dọ́àbìlì iman ó ní lílẹ̀ ìwàkíwọ̀ èèyàn má da àpẹẹrẹ ni pé ìgbàgbọ́ òṣìlá rẹ̀ ìgbàgbọ́ ẹni lílẹ̀ ìwà nítorí lílẹ̀ ìgbàgbọ́ bí ìgbàgbọ́ bá ti lálàáfíà ìwà alálàáfíà ló ṣe pé lọ́dọ̀ a mùsùlùmí ìwà àti gbàgbọ́ ọlọ́pọ̀ ni ẹ̀ká máa gbọ́ pé mo gbọ́ lọ́ba gbọ́ mi ò níwà ẹ̀sìn wọ̀ gbáláyé mo níwà mi ẹ̀kẹ́ gbọ́ lọ́gbọ́ ní ẹ̀sìn wọ̀ gbáláyé tó bí lẹ́lẹ́dí ìnà àmànú wà á mìlú sọ̀lẹ̀ àtọ́lọ́mọ́ púpọ̀ ni ẹ gbọ́ lọ́gbọ́ ẹ̀ṣẹ̀ rẹ méjèèjì lọ́wọ́ pọ̀ ayé ò lè lálàáfíà àwùjọ ò lè dáa ìdàgbàsókè rẹ ò ni ibi tọ́lọ́ ń sọ̀rọ̀ fún adé lùí ó yẹ ká máa yọ pọ̀rọ̀ ìlú olóúnjẹ tẹ́bí ń paráàlù ìlú ọlọ́rọ̀ aráàlù àtàlákà kò sí mọ́ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ajé lágbàáyé tẹ́ bá fẹ́ mú àpèjúwe ìlú wa nàìjíríà wọ̀ nàìjíríà náà ọwọ́ àná àpèjúwe mọ̀ wa wọ àwọn àlànà tàtà yìí kí ló fa aṣọ nǹkan méjì nù ìgbàgbọ́ nínú ọlọ́run asọ́nù ìwọ àbí àlọ́wọ́ abẹ́ ọlọ́run bá شكوت إلى وكيعي سوء حفظي وأرشدني عن ترك المعاصي وأخبرني بأن بأن علم